ni pé ọdún pànà tí ó ń gbà wá níyànjú gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a jẹ́ fún ọmọ òrukàn tí ó wà lábẹ́ wa wọn ni kullil yatim jẹ́ fún ọmọ òrukàn kal gẹ́gẹ́ bí bàbá wọn ni pé dí ipò bàbá fún mẹ́jọ ọmọ fíìlì pé òun ò ní bàbá láyé mọ́ mẹ́jọ yóò jẹ́ gẹ́gẹ́ bí ìyọ̀ṣẹ́ ní jẹ ọmọ tí ó ní bàbá láyé kì í wá ṣe baba lásán wọn ní arrahim baba aláàánú tí ó láàánú àwọn ọmọ rẹ̀ lójú pé gẹ́gẹ́ bí ó ṣe láàánú àwọn ọmọ tó bí nínú lójú bẹ́ẹ̀ náà lọ́sẹ̀ ẹ̀kọ́ jẹ́ sí ọmọ òrukàn eléyìí fún ọkùnrin fún obìnrin á ní kú ní lilyatim kalrahima pé jẹ́ ìyá ní ìyá tó lójú fún ọmọ òrukàn lábẹ́ eléyìí àáfàá mú hadithi mẹ́ta wá léyìí tí wọ́n ń ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí àkọlé yìí hadithi alákọ̀ọ́kọ́ wọ́n ní hadathana amr bin abbas qala hadathana abdulrahman qala hadathana sufyan an abi ishaq قال سمعت عبد الرحمن بن أبزع قال قال داود كل اليتيم كالأب الرحيم واعلم أنك كما تزرع كذلك تحصد ما أقبح الفقر بعد الغنى وأكثر من ذلك أو أقبح من ذلك الضلالة بعد الهدى وإذا وعدت صاحبك فأنجز له ما وعدت فإلا تفعل يورث بينك وبينه عداوه وتعوذ بالله من صاحب إن ذكرت لم يعنك وإن نسيت لم يذكرك وأفاق بها حديث ولا تدع عمر وما عباس إن تبقى ولا تدع عبد الرحمن لا تدع سفيان لا تدع أبو إسحاق أقوى لا تنو عبد الرحمن وما أبزع أني داوود وكان نو أواسي وجريري ọ̀n sọ báyìí wípé kúnlẹ̀lìyàtìmí kalabirahim ó ní máa dípò bàbá fún ọmọ òrukàn kí o sì máa dípò bàbá ní bàbá tí ó láàánú lójú ó ní wípé ní àánú ọmọ òrukàn lójú gẹ́gẹ́ bí òun ṣe ń láàánú àwọn ọmọ tó bí nínú kọ́ má jẹ́ pé ọmọ òrukàn ń bẹ lọ́dọ̀ rẹ̀ irú bó ṣe máa ṣe sí bẹ́ẹ̀ kọ́ ló ń ṣe sí àwọn ọmọ tó bí nínú mẹ́jọ pé yà lọ́ọ́ máa fi jẹ́ nígbà tí àwọn ọmọ tó bí nínú ń jẹ̀gbádùn mẹ́jọ di ẹrú fún àwọn ọmọ bí nínú ipò kan náà ni kó rí kó gbé wọn sí oníwà àlẹm kọ́ wa mọ̀ pé nínú ṣíṣe bẹ́ẹ̀ tí ọba sí anakakama tazra ukadhalika tahsud mọ̀ dájúdájú pé kama tazra. ohun tó gbin, bá gbìn kàdáàlìkà tahsud ọ̀nà ni tó kù pé irú dáadáa tó bá ṣe sí àwọn ọmọ ọ̀nà ni ó tọ́ sí ọ irú dáadáa tó o bá ṣe sí àwọn ọmọ òrukàn ó ṣeé ṣe kí àwọn ọmọ tiẹ̀ náà bọ́ sípò ọmọ òrukàn ọ̀nà ni wọ́n ó ṣe sí wọn ìdàkejì rẹ̀ irú tó ọ̀nà ni ó tọ́ sí ọ̀nọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí àwọn ọmọ tiẹ̀ náà dọ́mọ òrukàn irú ìyà tó bá fi jọmọ òrukàn irú ìyà tí ó máa jẹ àwọn ọmọ rẹ nu torí pé ọlọ́run ọba kì í ṣe àbòsí ọlọ́run ọba àlekè ọlá nínú alukoran òun náà tọ́ka sí irú sí báyìí láyè tí ó ti ń sọ nípa ogún pínpín ọlọ́run ọba ń sọ pé tí èèyàn bá ṣaláìsí àwọn tó kù lẹ́yìn ohun tó fi ilẹ̀ kún ó rí wípé àwọn fún àwọn tí ó ní ẹ̀tọ́ lẹ́tọ́ wọn kí wọ́n bá fi ẹ̀tọ́ dùn wọn torí pé wọ́n kéré wọn ò gbọ́n wọn ò máa ti ń lọ ọlọ́run ọba ní wàlẹ̀ yakhsha alladhina law taraku min khalfihim dhurriyatan dhi'afan khafu alayhim falyattaqullaha walyaqulu qawlan sadida àwọn tí ọmọ òrukàn ń bẹ lábẹ́ wọn tí wọ́n fẹ́ pín ogún fún wọn kí wọ́n má ṣe àbòsí níbi ogún pínpín yìí káwọn náà rántí pé irú ń tọ́ ṣẹlẹ̀ sí ẹni tí ó fi àwọn ọmọ ẹlẹ̀ ó ṣeé ṣe kọ́ ṣẹlẹ̀ sáwọn náà torí pé wọn ò bọ́lọ́ngàn ọba dámẹ́jẹ̀mú pé àwọn ọmọ àwọn dàgbà kó tóó di pé àwọn padà sọ́dọ̀ ọlọ́run sígbà tọ́lọ́run ọba ò lè mú ẹrú torí náà tí wọ́n bá ṣe àbòsí fún àwọn tó ń bẹ lọ́dọ̀ wọn kí wọ́n mọ̀ pé àwọn ọmọ tàwọn tó ṣeé ṣe káwọn náà filẹ̀ ní kéékèèké irú tí ó ṣẹlẹ̀ sí wọn ni pé ọlọ́run ọba ń pe àkíyèsí wa ni pé ẹni tó bá ní ọmọ òrukàn níwájú kọ́mọ̀ọ́rọ́ ọmọ òrukàn tó ń bẹ níwájú mi yìí ọ̀nà ní bàbá ń gbà kan ọlọ́run ọba ló mú bàbá rẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ tèmi náà ni wọn ò jù lọ tọ́lá ọba bá mú mi sọ́dọ̀ irú tí mò ń bá ń ṣe sí wọn òní ọmọ kàwọn ọmọ mi náà irú ń tọ́ba fẹ́ kí wọ́n ṣe sáwọn ọmọ rẹ ni kò ṣe sí ọlọ́run ọbọ̀ yìí ṣàbòsí fẹ́ dà súnà ọlọ́run ni pé irú ń tọ́ba ṣe lọ́gbà gẹ́gẹ́ bó ti ń ṣẹlẹ̀ ní ọlọ́kan ọ̀jọ̀kan àyè ọ̀kan nínú àwọn olùmọ̀ àṣeyìk alàrífi kí ọlọ́ọ̀bá kí ọlọ́rọ̀ ẹ̀mí rẹ̀ ó ń ṣe wáàzí nínú wáàzí tí mo gbọ́ nínú kásẹ̀tì rẹ̀ ọwọ́n a ń sọ̀rọ̀ nípa irú ọ̀rọ̀ yìí tó ti ṣe ọlọ́run sọlọ́láhùn aláìhí wasallam sọ pé irú ń tẹ́dà ṣe ní ọgbà lọ́n wá ń ṣe àwọn àkàsọ̀ pẹ̀lú àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ ó ní arákùnrin kan ti dàgbà kò lè dá ṣe nǹkan kan mọ́ ọmọ rẹ̀ ló ń tọ́jú rẹ̀ ọmọ yìí tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ ó ṣe wàhálà níbi pé lọ́ba ronú pé kò sí ń tọ́tọ́ kó wọn ṣe mọ́jú kó wọn pa bàbá yìí lọ bóyá tó bá kú òun ó sinmi wọ́n ní bẹ́ẹ̀ náà wálé ó sì gbé bàbá sẹ́yìn wọ́n ń lọ wọ́n ń lọ ọba níbọnà níbọnà ń gbé mi lọ ní ẹ yọnu ẹ lọ wọ́n wọgbó ẹni ọmọ ẹ bẹ̀rẹ̀ sí ní wọgbó lọ bàbá ni ìbọnà ń lọ ó ní ẹ má ṣe yọnu ẹ ṣàjà lọ títí tí wọ́n fi dáyè kan wọn nígbà wọn dé àyè yìí lọ́kàn sọ bàbá sílẹ̀ ó sì dé bàbá lókun bẹ́ẹ̀ lọ fa ọbẹ̀ yọ kí lọ fẹ́ sí oníyà mo fẹ́ payín ni kí n sinmi wàhálà yìí ti pọ̀ jù báyìí ni èmi ń bàbá rẹ̀ ǹjọ́ wàá ṣerú nǹkan báyìí fún mi n tí ń ṣe nù kò sí nǹkan mi mọ́ wọ́n fẹ́ sinmi èmi náà fẹ́ gbádùn ayé ni ìgbà bàbá yìí ṣe ṣe ṣe tọ́sàrí pé ọmọ yìí kò sí tóun lè ṣe fún yọ́pọ̀ òun ni bá ní tọ́ba wá jẹ́ pé dandan ọ̀pá mi mọ́pá mi láyé yìí wọ́n lọ wá tọ́ka sí igi kan lábẹ́ igi yìí gbé mi lọ ọbẹ̀ kan lọ pa mí ń bẹ̀ wọ́n bá ní ìwọ tí mo fẹ́ pa mo pọ́ níbí àti mo pọ́ lábẹ́ igi kí ni ìyàtọ̀ rẹ̀ bá ní ìyìn tí ń ṣẹlẹ̀ yìí ó ń fi ń rinlẹ̀ fún mi ni pé irú téèyàn bá ṣe ní ọgbà ó ní igi tí mo tọ́ka sí yùn abẹ́ rẹ̀ nèmi náà ti pa bàbá mi lọ́jọ́ kìnìún àná bẹ́ẹ̀ ni ọmọ yìí gbé bàbá yìí lọ sábẹ́ igi ó sì pa sábẹ́ igi náà kò sí iyèméjì níbi pé irú tẹ̀yìn bá ṣe ní ọgbà torí náà kẹ́yìn ó ṣe dáadáa kó lè rí dáadáa gbà nínú nǹkan kan tí mo rí kà wọ́n lọ ṣẹlẹ̀ ní àkókò wa iná ni wọ́n ní lọ́jọ́ kan ìyá àti bàbá ni pẹ̀lú ọmọ wọn tí wọ́n bí ọmọ obìnrin kékeré pẹ̀lú ìyá àgbà tó ń bẹ pẹ̀lú wọn ni pé ìyá ìyá àyọ ọmọ kékeré yìí ó ń bẹ pẹ̀lú wọn tó ń gbélé ni wọ́n wá rò lọ́jọ́ kan pé káwọn kúkú gbé ìyá yìí lọ àyè àwọn arúgbó gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní àwọn orílẹ̀-èdè mi kọ́ máa gbé pẹ̀lú wọn àwọn ó sinmi pẹ̀lú wàhálà kò ju káwọn lọ máa bẹ̀wọ̀ lọ tí àkókò bá tó wọn ni wọ́n gbé ìyá yìí wọ́n gbé inú mọ́tò wọn lọ lọ́mọ kékeré wa ń béèrè pé ah, bọ́ọ̀ lẹ́ ń gbé girama lọ bá ní à ń gbé lọlé àwọn àgbààgbà ní kọ́ lọ́mọ gbé bẹ́ẹ̀ onígbẹ́wà kò ní bá wa gbé mọ́wọ́ níbẹ̀ ní ọba ṣé gbogbo ẹni tó bá ti dàgbà bóun náà ṣe rí nu àṣé tẹ́yìn náà bá dàgbà mọ̀mọ́ ibi tẹ́mi náà gbé yín lọ́nu ìyá ìbá tún rò pé ah, òdodo ọ̀rọ̀ mọ̀ ní ọmọ yìí sọ ọjọ́ kan náà dàgbà tí ń wà nírú ayé ṣerú ohun tí ọ̀wà tọ́ sí mi ni bẹ́ẹ̀ ni wọ́n ronú wọ́n dáyà padà torí náà ohun tẹ̀yàn ń ṣe kọ́ mọ̀ mọ̀ pé irú rẹ̀ lòun ọgbà láti yin ayé kọ́tọ́ dọ́jọ́ ìgbẹ́ndẹ̀ àlùkìyàmọ̀ eléyìí àfáàfin ó ń fi ń ṣe ìsítí fún wa ni pé kí a ṣe dáadáa sí ọmọ òrukàn ọwọ́ tún ṣe àlàyé nálẹ̀kún lórí rẹ̀ pé má àkùbá àlùfákọ̀rọ̀ bá àdàlùgìnà ní kí ni tó fi burú Kini ni tó fi burú tó kí ẹ̀yìn ó di tálíkà kó di aláìní lẹ́yìn ìgbà tó ti rọrọ̀ rí ńgbà kan kó dépò kan kọ́ jẹ́ pé ohun tí yóò jẹ àti rí ó nira lẹ́yìn ìgbà tó jẹ́ pé tẹ́lẹ̀ yóò jẹ yóò tó búyàn kó dépò kan tó jẹ́ pé ohun tí yóò wọ̀ sára kò sí lẹ́yìn ìgbà tó jẹ́ pé aṣọ ò ní gbọ́ tẹ́lẹ̀ tí fi bọ́ ọ́lẹ̀ tí ó búyàn gẹ́gẹ́ bí ìgbà tí àfa ń tọ́ka sí pé irú ọmọ òru kan tó ń bẹ̀ yìí tí ìyá ọmọ jẹ kẹ́yìn òru ẹni tó ń ti ń bẹ pẹ̀lú bàbá rẹ tó ń bẹ nínú ìgbádùn kọ́wá dẹ́ńtà fìrà tí ìyá ọmọ jẹ kí ni tó burú tó báyìí kẹ́yìn náà fi rora èmi tí wà nírú ipò báyìí lónìí kọ́lọ́ ti gbọ́ pé náà la ìmọ̀ tọrọ ni kí n tó rí kò sí tó burú tó torí náà ẹni tó ń ti ń bẹ nínú ipò tó ń jẹ tó ń mu tó ń wọn tó ń wù tó ń gbádùn tẹ́lẹ̀ kọ́ má pé látàrí pé kò sí bàbá mọ́ táwa kan sì ń bẹ tá a lè dúró nípò bàbá fún káwá fílẹ̀ kí ọmọ jẹ́ ọ dàbí ẹni tó ti ní tẹ́lẹ̀ ni tọ́wá di aláìní wà ákìsàrò min dhalik àfáàní èyí tí ó fi burú jù báyìí lọ àwọn akọbàkù min dhalika ad-dalalatu ba'da al-huda òní kí ẹ̀yìn ó nù lẹ́yìn ìgbà tó ti wà lọ́nà ẹni tó ti mọ̀nà tẹ́lẹ̀ kọ́ wá dẹnu ẹni àánú kò sí tó fi burú tó gẹ́gẹ́ bí ìgbà tí ń sọ fún wa ni pé ọmọ òrukàn tá a bí fún mùsùlùmí látàrí páwọn òbí rẹ̀ wá sí mọ́tà fìràrí ó ṣeéṣe látàrí bẹ́ẹ̀ kọ́ dẹni ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn òbí mùsùlùmí ni ó bímọ ṣùgbọ́n lẹ́yìn ikú wọn táwọn mùsùlùmí ọba gbà wọn ọmọ yìí tán àwọn tí èsè mùsùlùmí wọn ti ṣe àyè tó pọ̀ táwọn ti gbarú àwọn ọmọ òrukàn yìí tán lákàrí pé ọmọ dìde ọ̀nà sì dọmọ lẹ́yìn pọ́ọ̀lù wọ́n jọ ń kọrin kínní kọ́dà orúkọ mùsùlùmí táwọn òbí sọ gan ni wọ́n tún máa fi pè é tẹ̀lé mọ̀ dáadáa pé irú èèyàn ti ń ṣe nìyí kí ni tó fi burú tó báyìí pé tẹ́ bá fi àwọn ọmọ òrukàn lẹ̀ tí wọ́n ń ráre ó ṣe é ṣe kọjá pé irú ihun tí ó ṣẹlẹ̀ sí wọn ni tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ oore lọ́jọ́ fẹ̀yìn ni àbá burú kẹ́sìn islam ó lékún lóore fún yín ni tàbá burú irú àwọn ọmọ yìí tó bá lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn náà wọn ò ní fi yín lọ́rùn lẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò ní fi àwọn ọmọ yín lọ́rùn lẹ̀ àwọn ọmọ pè wọ́n sí ẹ̀sìn Pọ́ọ̀lù lójoojúmọ́ aburú ńlá ni torí náà àwùjọ mùsùlùmí tí wọn bá mójútó mọ òrukàn wàhálà aburú ń bẹ nínú àwùjọ ni gẹ́gẹ́ bí afa kan ṣe ń sọ níwájú bá ṣe mọ́ bá pàdé afa wa tẹ̀síwájú ó ní wọ ìdá wà á àhìbà màtọ́jọ́ pé ìsítílà fáǹsì tó o bá ṣe àdéhùn fún ọmọ ìyá rẹ fa anjiz lahu ma wà á rí dájú pé ọ̀pẹ́ àdéhùn tó ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àdéhùn la máa ṣe láàrin ara wa gẹ́gẹ́ bí ẹ̀dá àdéhùn láàrin mi sọ́rẹ̀ àdéhùn láàrin mi sáya àdéhùn láàrin mi sáwọn ọmọ àwọn alábàágbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣeni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ṣàdéhùn lẹ́yìn ọ̀rẹ́ yìí yọ́mọ ni òun gbàgbé tàbí kò pé àdéhùn tó ń bá ń sọ yọ́mọ ni àá àdéhùn ọlọ́run ọba nìkan ni ẹ̀yẹ ẹ̀dá lè mi àdéhùn ẹ̀dá lè yẹ pé lọ́pọ̀lọpọ̀ gbà ń ṣàdéhùn nítorí pé tí ó nígbà ọlọ́run ọba àlékè ọlá nínú àyà kan pé wà á bil ahad torí pé gbogbo gbogbo nípa kò sí àdéhùn tẹ̀yàn ṣe ó kéré ni ọ̀pọ̀ ni àdéhùn ni nínú ẹ̀sìn tàbádéhùn ni nípa ìgbésí ayé wa tí ọlọ́run bò ní ibi wá léèrè nípa rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkeyama àìpé àdéhùn gẹ́gẹ́ bí ó ṣe wá nínú hadith ọ̀kan ni nínú àwọn ìròyìn àwọn mùnáfìkì ìràwáádá akhlafa tó bá ṣàdéhùn kò ní má déhùn ṣẹ ọjọ́ kan nínú àwọn ìròyìn àwọn mùnáfìkì léyìí tí ẹ̀sìn islam ó sì wá lọ́wọ́ nípa mímọ́ rí pé à ń tẹ̀lé ọ̀nà àwọn mùnáfìkì nítorí náà mùsùlùmí kí ọ wọ̀ye sí gbogbo àdéhùn dáadáa gbogbo àdéhùn tí ń ṣe léyìí tó sì jẹ́ pé èèyàn lè gbélé ayé láìsàdéhùn kọ́ dá lójú pé òun musẹ́ torí pé ní tí wọ́n fi léèyàn lè gbélé ayé láìsí àdéhùn gbogbo gbòkègbodò wa lónìí kò ní yẹ̀ níbi àdéhùn ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ wọ́n gbèsè wá fún un yóò irú nǹkan báyìí ní ìgbà báyìí lẹ́wàá gbà ó ti di àdéhùn irú tó ná ó lò tó o bá lò mọ, ọlọ́run ọba nípa àdéhùn yìí lọ́jọ́ ìgbà tó ní tó o wá kọ̀ tí o pàdéhùn ọlọ́run ọba ẹni tí ń ṣòwò ọ̀rọ̀ àkè yẹ lọ́rọ̀ tiẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n wà bá bóyá sọ ní ta sọ yìí ó sì wù wá ṣùgbọ́n à ń kó la fẹ́ mú àwọn obìnrin aláǹkó ẹ bá wa kóru rẹ̀ one hundred ẹ̀ lónìí wọ́n ṣòwò three three thousand wọ́n sì gbà wọ́n sanwó ìgbà tí ó kó wa ó ń tú two thousand náà lọ rà wá àwọn òkú lè dààmú. ó sì kó fún wọn ní kó wá pé irú ohun three thousand àkọ́kọ́ tí wọ́n rí ni ọyẹ àdéhùn àwọn ọmọ ṣùgbọ́n ọba mọ̀ ọlọ́run ọba ó béèrè nípa rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ oníṣí oṣù ọ̀rọ̀ àdéhùn bẹ nípa nípa náà àdéhùn bẹ láàrin wọn àtẹni tí ń bá ṣiṣẹ́ ìgbà báyìí ní mọ̀ iṣẹ́ ìgbà báyìí ní kò níbi iṣẹ́ iye tẹ́ mọ̀ san fún mi nìyí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mímọ pé àdéhùn yìí ó ṣòro ètò di pé ó tún ti di mọ́ẹ́lí mọ́ wa láà ní orílẹ̀-èdè tá a wà yìí kọ́lọ́ sọ wa ń gbogbo orú àwọn àdéhùn báyìí ọlọ́run ọba ó bi ẹ̀dá léèrè ẹni tó ń gbélé bóyá ọgbàlé ní rántí àdéhùn tó ń bẹ láàrin òun àtẹni tó nílé lọ́dọọdún o ní mọ̀ sanwó-olé ọdún pé kò sì lọ bẹ́ẹ̀ tó nílé pé ẹ má bínú o báyìí báyìí báyìí ni kò sálàyé kò sí kan nínú òfin ìṣẹ̀rí ò ti yà dẹ́nu ọlọ́run ọba ó sì bi ilé rẹ̀ nípa rẹ̀ kódà ó ṣeé ṣe kọ́ yẹ pé dìkan lọ́fà tó fi yẹ àdéhùn yìí ṣùgbọ́n lópin ìgbà tí o ti mú àdéhùn sẹ́ tí o sì ṣe àlàyé ọlọ́run ọba ó bi ilé rẹ̀ nípa rẹ̀ ètò wa burú jù lágbọ̀n yìí ẹni tí ń yálé gbé kọ́nà wa lọ lẹ́yìn kọ́ lọ ṣèwé ilé ẹni tó nílé dé ẹ wá sanwó ilé ilé wo ilé tẹ wà nínú rẹ yìí bọ́ọ̀ ni wọ́n ṣe jẹ́ ilé tí mo ní ní tó máa sanwó yóò di pé wọ́n máa fà á mọ́ra wọn lọ́wọ́ ọ̀rọ̀ òde kóòtù ó ṣeé ṣe pẹ́pọ̀ ni adájọ́ dájọ́ fún pọ́ nílé a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́pá mọ́ ọba irú ẹni báyìí ti yẹ àdéhùn ọlọ́run bó bi léèrè nípa rẹ̀ ọ̀nà táwọn èèyàn ń gbà yá àdéhùn lónìí èèyàn máa wọ̀ pọ́wọ́n gbọ́n ni ọmọ pọ́wọ́n ń tanra rẹ̀ ni ẹlòmíì ó ṣe ṣe kọ́ yẹ pé mọ́tò ni ọ̀ ẹ̀yà mi ẹgbẹ́ mi tá a bá dáyé tí wọ́n ń lọ náà ti mọ̀ pé ń sanwó ó sì mọ̀ pé kò sí kọ́bọ̀ lápò òun wọ́n débi wọ́n ti sanwó ọ́ sọ̀kalẹ̀ ní ọba mọ́ yàgùn ìmú pọ́ọ̀sì mi wàláì mo gbàgbé pọ́ọ̀sì lẹ́ ní ẹ sanwó mo gbàgbé pọ́ọ̀sì lẹ́ dákun bẹ́lẹ̀ yìí ó ṣe é ṣe kó bínú lọ ó ṣe é ṣe kọ́ mọ́ ẹ lọ kọ́ mọ́ wò pé àwọn gbàgbé rẹ̀ nínú tán bọ́yá ìfúnpinpin tó fún pinpin lọ́fàá tó fi wọkọ̀ tó sì mọ̀ pé wọn ò lówó tó wọn ò ní sanwó ṣùgbọ́n àìsí àlàyé ó ti mú ìyá àdéhùn torí pé àdéhùn ni ti ń bẹ láàrin wa tí gbogbo wa ti jọ mọ̀ ẹni tó gbé mi lọ́kọ̀ tàbí gbé mi ní machine ń sanwó ẹni tó gba ọ̀yáwó ni àkókò tó sanwó tó ọkọ̀ ọ̀sán o ti yàdéhùn ọwọ́ aburú gan kọ́tẹ́ pé lákòókò yún ẹ̀yàn ní agbára àti san kọ́ máa san anabi sallallahu alayhi wa sallam ó ní mọ́tòyò rẹ̀ ní òkúlùmù mímọ́ lọ́sísan gbèsè lára tẹ̀ǹtì ọlágbára àti san lọ lára zulmù á kàkún pé alábòsí ni ipò àwọn alábòsí náà sì tají lọ́dọ̀ gbẹ̀ndàkìyàmù bẹ́ẹ̀ lẹni tó gbani tí ń ṣiṣẹ́ fún un bóyá dẹ́rẹ́bà lọ gbà ní ọmọ ọ̀dọ̀ ní níbi iṣẹ́ ni ọgbà àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ fún ọ àkókò tó yẹ kó sanwó fún wọn tó ọ̀sán gbogbo eléyìí wà nínú pé àyàdéhùn yíyẹ àdéhùn jẹ̀mọ́ ọ̀nà tá à ń gbà yẹ àdéhùn ọ̀pọ̀ ọ̀nà tẹ́gbàlẹ́ gbà yẹ àdéhùn ọ̀pọ̀ a máa ṣẹlẹ̀ láàrin tọkọtaya àdéhùn ti wà láàrin tọkọtaya nígbà míì ẹlòmíì ọ̀fẹ́ obìnrin ó yọ sẹ́yìn ni àdéhùn tó wà láàrin wọn ni pé ń ọkọ lẹ́ẹ̀kọ́ gíga sí ni mo gbà ọ̀fẹ́ ọ̀fẹ́ tán wọ́n ti ń ta jáàmù àfa ẹ̀mú wa kára jáàmù jáàmù kí ọ̀rọ̀ bá ṣe jẹun là ń sá òun tún sọ̀rọ̀ jáàmù èyí tẹ́ ẹ̀ka náà lọ́ọ́ fà lùbáríkà sí èmi ọ̀bá gbọ́ onímọ̀ràn kọ́ kọ́tẹ́ ó ti yà déhùn wàhálà ó ti yà déhùn torí pé àdéhùn ni tó bá ti mọ̀ pé ò ní musẹ́ mẹ́tẹ̀rí gbà ó ti ẹ̀ burú ẹlòmíì nígbà wọn ń so igi bóyá owó pọ̀ lọ́wọ́ rẹ̀ ni kò rówó sàdáàkì san ó sì ṣèlérí pé màá san ìyàwó délé tán àfa uh, owó sàdáàkì tẹ̀sà sàdáàkì kìíní lẹ́yìn ìgbà tá a ti bímọ ọmọ kan ọmọ méjì ti dé ilé ayé kí ló tún kíni ti sàdáàkì mọ́ àdéhùn ní dandan ọkùnrin ọ̀sán gbogbo àdéhùn tó bá wà láàrin tọkọtaya lópin ìgbà tí o bá ti tako ṣẹ̀rí ọkùnrin ọ̀sán àwọn olùmọ̀sọ́ débi pé ọkùnrin tí ó bá ṣe àdéhùn fún obìnrin tí ó fẹ́ pé tí wọ́n bá fẹ́ o mo ṣe ìlérí pé ìní fẹ́ lómi ilé ọmọ ìwọ nìkan ni ẹnu rẹ̀ dùn débẹ̀ ọ wá fẹ́ tán lẹ́yìn ọdún méjì mẹ́ta àtúni tòwájì ẹ̀ o mo rí ọmọ dáadáa kan tí mo wá kọ́ mọ́ wá rọ̀ lọ́wọ́ nílé ah ó ti á gbàgbé àdéhùn tá a àdéhùn mẹ́rin ọlọ́run wí ìbò àdéhùn ń bẹ torí pé fífẹ́ púpọ̀ àtẹyọ kan gbogbo ẹ̀ halal ni ipò kan náà ló wà ní sẹ́ríà ìgbà tó sì ti ṣe àdéhùn pé ètò jẹ́ halal wo ò ní sí o ti ṣe àdéhùn ẹnu rẹ̀ dùn débẹ̀ àwọn olùmọ̀ ní àdéhùn yìí ń bẹ lórí yẹn kó tó lè yẹ àyàfi tí arábìnrin bá fara mu torí pé òun lọ ti ń fún ẹni tó bá ti mọ̀ pé òun ò ní múrò àdéhùn yìí ṣẹ kò sì sẹ́ni tí yóò fẹ́ so igi àkókò tó dá lójú pé òun ṣẹ tàbí kò ní mú ṣẹ kẹ́nu rẹ̀ ọmọ dùn débi pé a máa ṣe àdéhùn tá à ní lè mú ṣẹ. bẹ́ẹ̀ ni àdéhùn láàrin òbí sọ́mọ òbí ó ṣàdéhùn fọ́mọ òbí ò ní múṣẹ ni irú eléyìí náà ń bẹ lábẹ́ yíyẹ àdéhùn àwọn nǹkan míì tiẹ̀ ń bẹ tó tẹ́ pé àdéhùn ni ṣùgbọ́n àìkàkún àìwò ládéhùn èèyàn lè wà níjókòó lọ́yà ń pe ọmọ ni òun ó sì wòwò ọmọ tiẹ̀ wá kọ́dà kò ní dáhùn wá kọ̀dà tó bá wá ń fún lọmọ bá sáré wá yóò sì fọmọ mọ́ra ó sì ń lọ fẹ́ bàbá yín tẹ́lẹ̀ fún mi nǹkan yọ pati yọ fọ̀rọ̀ bọ́mọ́lẹ̀ nǹkan mí ni ọmọ sọ àdéhùn ni tó sì ti di dandan kó fún un àìsí báyìí aburú ni máa bí mímọ pé àdéhùn yìí ké wá ṣe pé mùsùlùmí nìkan mùsùlùmí àtẹni tí èsè mùsùlùmí tẹ̀tọ́ ládéhùn ọ̀ràn yẹn ni torí pé ìsẹ̀mí wa gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe ṣètò rẹ̀ ìwọ kọ́ lọ́ yàn àwọn tẹ́ẹ̀jọ àwọn tẹ́ẹ̀jọ gbàdúgbò ìwọ kọ́ lọ́ yàn wọ́n ìwọ ọ̀rà tiẹ̀ kálukọ́ wà ara tiẹ̀ o lè pàjọba láṣẹ pé ẹ mẹ́ta fún ẹni tí ì ṣe mùsùlùmí o ó mú létí ọ ẹ̀jọ̀ sí pọ̀ tádé òun bá ń bẹ láàrin yín ọ gbọ́dọ̀ múṣẹ́ ẹni tí iṣẹ́ pa yín pò tí ì ṣe mùsùlùmí kọ́ wa ní àgbà tí ì sì ṣe mùsùlùmí èwo ni kí n tó mọ má dẹ̀hùn sí tàbí ẹni tó wá gbéṣẹ́ fún ọ torí ìwọ́kọ́ lọ́yìn ẹni tí ó gbéṣẹ́ fún ọ bọ́yá òun ṣiṣẹ́ bíríkìlà ni ẹni tí èsè mùsùlùmí wá pé à wọ́n fẹ́ kẹ́ bá ń rẹ́ léyìí àní èmi ò ṣiṣẹ́ ẹni tí èsè mùsùlùmí o mo pé tẹ́yìn ọba sọ̀rọ̀ ibi ní ọ̀pá kú ọwọ́ àgbà ọwọ́ àṣẹ bó ṣe wọ̀ pé lẹ́yìn ìgbà náà kéékù ṣe mùsùlùmí ọlọ́run ọba òbí ọ léèrè ọ̀rọ̀ àdéhùn tí ó ṣe kókó afa wa ṣe àlàyé lẹ́yìn rẹ̀ pé fẹ́ ilà tẹ́fàlù yóò rọ̀ bẹ́yìn kẹwàá bẹ́yìn hu àdáwà tó o bá máa pé àdéhùn nínú aburú tí ó bí náà ni pé a máa bí ọ̀tẹ̀ láàrin rẹ àti ọmọ ìyá rẹ tó o ṣàdéhùn fún tó o pé àdéhùn a máa bí ìkórira láàrin rẹ àti ọmọ ìyá rẹ tó o ṣàdéhùn fún tó o pé àdéhùn pé àdéhùn mi ń bẹ tẹ́yìn ó ṣe tí o bá pé àdéhùn yìí ó se é ṣe kọ́ yẹ pé ẹni tó ko bẹ́ẹ̀ fún kò ní forí dín ọtí títí ó fi filé ayé lẹ̀ ẹlòmíì báyà tẹ́lọ̀ ní lápèjúwe wa gbéṣẹ́ fún un iṣẹ́ tá a fà gbé fún àníyàn rẹ̀ ni pé aṣọ tí ń wọ̀ lọ́jọ́ yìgì ni ọjọ́ yìgì wá pé kọ̀ọ̀ràn òun ti fi ọ ti sọ̀rọ̀ alẹ̀ pé aṣọ ti ń wọ̀lé ó ti wà rẹ́dì kọ́dà ó tún lè pe lórí aago pé àfà yóò ní ẹ mọ̀ wọ̀rí ó bá ti di ṣẹ́bágo méjìlá lẹ́wọ̀ tó bá ti di mọ́kànlá wa gbà kọ́dà ń bá yín gbé wa aago mọ́kànlá ń lò báyẹn wà tì àfọ̀ ọmọ sáré kì í bọ́ láti ra sọ̀tà wọ̀ wàhálà ó lè jẹ́ pé títí láéláé kò ní gbàgbé mọ́ irú ìṣẹ̀lẹ̀ báyà máa ṣẹlẹ̀ àdéhùn ní tẹ̀yìn ti ṣe <laughs> kì í ṣe àfáà wọn bá gò ti gba tí wọn <laughs> torí náà kẹ́yìn ọ̀rọ̀ ní sí gbogbo orú nǹkan báyìí wàhálà ìgbà míì àdéhùn míì tẹ̀yàn ṣe tẹ̀yàn ọ̀mùsẹ̀ a máa ṣokùnfà kí ẹlòmíì kí ó ṣàfẹ́kù ẹ̀mí rẹ̀ torí pé bọ̀ wá bọ̀ bọ̀ ni pé mo wà nínú ìṣòro mo fẹ́ kẹ́ ya mi lówó ṣe ti sàdéhùn fún màá yọ tó bá ti dárọ̀ lákọ̀ wá gbà lọ́kàn rẹ ò sì ò ní àníyàn àti ya bóyá tó fẹ́ fowó ṣe yìí bóyá nìkan ló ní lọ́gbà ẹ̀jẹ̀ wọn fẹ́ fi rà àìrẹ̀jẹ̀ ní déédéé àkókò yìí ó ní irú aburú tó le bí fáadé kan mọ́ pé ó ṣe é ṣe kọ́ yẹ pé látàrí àìpé àdéhùn kábàbí kẹ́ni yìí kọ́ sàfẹ́kù ẹ̀mí rẹ̀ ọ̀n ìnígbàgbé inú àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní jọ́ọ̀sì láìpẹ́ yìí gọ́vnà tàná tó kù ń bẹ̀ ó jẹ́ àwọn òṣìṣẹ́ lọ́wọ́ pé àdéhùn tó ti wà láàrin òṣìṣẹ́ àtẹni tí ń bá ṣiṣẹ́ ni pé oṣù ń parí ń gbowó ó jẹ wọ́n lọ́wọ́ kọ̀ san oṣù kínní oṣù kejì oṣù kẹta bùkátà oríṣiríṣi wọ́n wá intaviu èyí tọ́jọ́ wọn ní jọ́ọ̀sì ó sọ ní sọ ẹni tó ń sunkún ó ní nínú àwọn mẹ́ńbà wọn tí wọ́n ń ṣiṣẹ́ fún ìjọba àjọṣe àwọn tó ti tàtàrí bẹ́ẹ̀ kú ń bẹ torí pé wọ́n ń bẹ ní ọgbà in tó gbé àìsàn yìí wá náà ní àìní tí wọ́n nà nílé ẹlòmíì látàrí bẹ́ẹ̀ ló ti wà lọ́gbà kò tún wá sówó tí wọ́n fi rògùn kò súnkàn àwọn tí ń tọ́jú rẹ̀ pátì bó ṣe di pé wọ́n ń lọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan nù wo orú ìṣẹ̀lẹ̀ yìí ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí náà pípé àdéhùn tí ó ṣe kókó gan ni irú àwọn tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí wọn ò lè gbàgbé láéláé tí wọ́n bá ráǹfààní àti fi aburú kankan nìyí kọ́dà bó ṣe pípa wà láì wọ́n ṣe torí náà àìpàdéhùn yóò rí so bẹ́yìn náà kẹwọ́ bẹ́yìn náà hù àdáwọ̀ a máa bí ọ̀tẹ̀ láàrin ẹni tí a ṣe báyìí fún afa tẹ̀síwájú ó ní wàtà awọ́d bíláhi mi sọ́ọ̀hìbìn ìdàdàkàrọ̀ ni mọ́ ẹ wá ìsọ́ kí ọlọ́run ọba kọ́ yà yàrá àwọn ẹ̀dá kan àwọn ẹ̀dá wo ni ó ní ẹni tó jẹ́ pé inzakarta ó ní nígbà tí ọba sọ nǹkan kan ní ti bùkátà rẹ yálà bùkátà ilé ayé ni tàbí bùkátà tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tó ọba sọ fún níṣọ ẹni tí ń wá ìrànlọ́wọ́ kò ní ṣèrànlọ́wọ́ fún ọ bùkátà ní tọ́jẹ́ tiẹ̀ bọ́yá tilé ayé oníbùkátà ìtọ́jọmọ́wó ó sì lágbára ṣùgbọ́n ọ sọ fún kò ní í ṣe irú ẹni bẹ́ẹ̀ kò sáǹfààní pẹ̀ǹjọ́ ń gbé kò sáǹfààní pẹ̀ǹjọ́ ń yanra rẹ̀ wípé àǹfààní ọ̀rẹ́ náà ní ká máa ṣera wa láǹfààní àkókò tí ó ṣe ọ́ láǹfààní tó ọkọ̀ yìí sí ọ àǹfààní ọmọ ìyá náà ni pé kí a máa ara wa lọ́wọ́ àkókò tí ó yẹ kó ràn ọ́ lọ́wọ́ ó tó ọkọ̀ yìí sí ọ irú ẹ bẹ́ẹ̀ kò sí àǹfààní pé àjọjọ́ mọ̀ ẹ̀yà òbí sọ́mọ irú ti ń bẹ láàrin wọn nù ìyàwó sọ́kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wáyé pé àkókò tó níbùkátà sí tó sì lágbára àti sí ìgbà náà ni ọkọ yìí sí ọ àfààní máa wá ìsọnọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ọba kọ́ sọ pẹ̀lú irú àwọn ẹni báyìí ní wọ́n bá jẹ́ pọ̀ rẹ̀ ní kẹ́ ẹ mọ́ rìnnà kóra yín lọ́mọ ìyá ni kẹ́ ẹ mọ́ tiẹ̀ jọmọ ìyá rárá pẹ̀lú rẹ̀ ìní tó fi pé bẹ́ẹ̀ náà ni tọ́ bá jọ mọ́tẹ̀sìn ìtọ́jọ mọ́tẹ̀sìn tó lè ràn ọ́ lọ́wọ́ ọba sì fún un nímọ̀ ó lè fìmọ̀ mọ́ ṣùgbọ́n ní gbogbo ìgbà tó bá kànràn pé àwọn fẹ́ mọ̀ kí kò ní í ṣe rárá rárá irú ẹni báyìí wá ọba sọ kọ́ ya ọ̀yàrú ẹni báyìí irú aburú tí ń tiẹ̀ máa bí jù ọ ni pé nígbà tó bá wá ní àyè tó jẹ́ pé tó bá pàdánù rọ àyè yìí ó ṣeé ṣe kí àǹfààní rẹ̀ ọmọ yìí ọmọ títí láéláé bọ́yá ẹni tó lọ ṣiṣẹ́ hajj ọwọ́ rí àgbàdà alágbàdà àfààní alhamdulilayi ó kéwú gbogbo ń tó bá tiẹ̀ ṣeé ṣe kó rú mi lójú kò ní rú òun lójú ó mú lọ́ra ẹ̀ ń rìn ẹ̀ ń lọ ó rí ọ nínú àṣìṣe níṣẹ́ hajj kàkà kó tún ọ sí ọ̀pọ̀ ọtí ni pé àmì mọ́ ni ọmọ rẹ̀ ọkẹ́kọ̀ọ́ ni yọ pọ̀ tì èsì kọ́ yẹ pé bọ́yájú àràfà ni àyè ibi tó yẹ káwọn èèyàn ó dúró sí ìwọ ti fààyè sílẹ̀ ó sì mà ṣùgbọ́n kò tiẹ̀ ní pé àkíyèsí rẹ̀ ọlọ́mọ bíi ọlọ́wù wọ́n mọ̀ wò pé àdágbájá tí n bá ṣe déédéé yóò tún mi ṣe òun sì rí pọ̀ ṣe pọ́ọ̀tì ó ṣeé ṣe kọ́ yẹ pé àǹfààní àti lè lọ hajj kò sí ti láéláé lẹ́yìn ìgbà tọ́jú àràfà kọjá lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ibi tó dúró sí àṣekò sí nínú àràfà tí òjíṣẹ́ ọlọ́run bá sì ní alhajj arafa irú hajj báyìí ọbọ mọ̀yàn lọ́wọ́ látàrí irú ọ̀rọ̀ burúkú tẹ̀yàn bá rìn báyìí torí náà kẹ́yàn ọtí ẹ̀ mọ́rin náà kóró ẹni bẹ́ẹ̀ oní tó fi pé jù làfáàfin ní kẹ́yàn ọmọ sáàdì ọlọ́run ọba nípa wọn àṣẹ nínú àdúrà tó yẹ kí mùsùlùmí ọmọ ṣe pé a'udhu billahi min sahibi su aw min qarini su kọ́lọ́run ọba kọ́ sọ́ mi kọ́ yà mí ya ọ̀rẹ́ burúkú ó ní wà in nasita nínú ìròyìn irú àwọn ẹni báyìí ni pé inasit tó o bá gbàgbé nǹkan kan ní n tó ṣe kókó lọ́yà irun lọ gbàgbé ni ààwẹ̀ ni nǹkan kan tó ṣe kókó ni lọ́yà ṣíṣe dáadáa sáwọn òbí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́mìí the kirk ọ̀nà tí ṣùgbọ́n kò ní ràn létí wọlé ọmọ tó bá wù ọkọ ọmọ sí ó sì rántí irú ẹni báyìí ẹnu ibú ni kí ọlọ́run bá kí ọ yà wá yà wọ́n. حديث يلا كجي أفاني حدثنا موسى قال حدثنا حمزة بن نجيح أبو عمارة قال سمعت الحسن يقول لقد أعدت المسلمين وإن الرجل منهم ليصبح فيقول يا أهلي يا أهلي يتيمكم يتيمكم يا أهلي يا أهلي مسكينكم مسكينكم يا أهلي يا أهلي جاركم جاركم وأسرع بخياركم وأنتم كل يوم ترذلون وسمعته يقول وإذا شئت رأيته فاسقا يتعمق بثلاثين ألفا إلى النار ما له قاتله الله باع خلاقه من الله بثمن عز وإن شئت رأيته مضيعا مرب في سبيل الشيطان لا واعظ له من نفسي ومن الناس أني حديثي أفاق لا تدى موسى لا تدى حمزة وما نجيح لا تدى أبو عمارة أني ومبتي الحسن الحسن بن أبي الحسن البصري ọ̀kan nínú àwọn aṣíwájú rere nínú àwọn Taabi yìí ó ní pé àwọn tí ó kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn sàbí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ní ẹni tí àwọn olùmọ̀ tí wọ́n bá gbé wọn a máa ròyìn rẹ̀ pé ìṣẹ̀dá tí ọlọ́run ọba dá ó fún un ní quality kan tó dà gẹ́gẹ́ bíi ti sayyidina umar bin al-khattab radiyallahu anhu wọ́n ní nínú quality tí ọlọ́run ọba fún sayyidina umar tí ó fi yàtọ̀ sí gbogbo àwọn sàbẹ̀ yòókù ó ní pé ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọmọ bọ́ọ̀rọ̀ alukurani mu ntí ọlọ́run ọba ò tí ì ṣe lófin ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa jáde lórí ahọ́n sayidina umar tí ó sì di òfin wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ ní àìmọye ìgbà nínú rẹ̀ wọ́n ní nígbà tí ẹ̀ńtọ́ jẹ́ aṣíwájú àwọn mọ̀nàfíkì abdullahi ibn salul abdullahi ibn ubay ibn salul nígbà tó kú ọmọ rẹ̀ wá bójúṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ fún òjíṣẹ́ ọlọ́run ọba pé bàbá mi kú o ó ní bẹ́ẹ̀ lòjíṣẹ́ ọlọ́run ọba dìde ó ṣáájú àwọn sàábí wọ́n ń lọ kírun sí la sayyidina umar kú òjíṣẹ́ ọlọ́run ọba padà pé ó pé múnafíkì ni ó tún máa kírun sí múnafíkì la òjíṣẹ́ ọlọ́run ọba ní kírun sí la ni òjíṣẹ́ ọlọ́run ọba ń lọ Umar tún dá òjíṣẹ́ ọlọ́run ọba dúró pé ó tún tọrọ àforíjì fún òjíṣẹ́ ọlọ́run ọba ní tọrọ àforíjì fún ọ̀ràn tí pọ́lọ́ ọba ní bọ́ tọrọ àforíjì fún wọn ní seventy times òun ò ní foríjì wọn ni ó ní màá tọrọ seventy times lọ́bọ́ ọlọ́ọ̀bọ́ gbà lọ́wọ́ mi Sayyidina Umar ó ní òjíṣẹ́ ọlọ́run ọba lọ. wọ́n tọ́sẹ́wú òjíṣẹ́ ọlọ́run ọba wà níwájú wọ́n ó gbẹrun òun tún lọ bójíṣẹ́ ọlọ́run ọba òun tún fa lásọ nígbà tí ń sọ̀rọ̀ àdìsí yìí ó ní irú akin tóun ṣe lọ́jọ́ náà níbi sísí òjíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ níbi tó fẹ́ ṣe yìí ó lọ́yọ̀ òun náà lẹ́nu lẹ́yìn ọ̀rẹ́ yìí ṣùgbọ́n òun tún lọ́ọ́ bá pé èèyàn gbọ́dọ̀ kírun sí múnafíkì láfa ni à máa kírun sí wọn la ọlọ́run ọkọ̀ fún wa òjíṣẹ́ ọlọ́run kírun sí la lẹ́yìn ìgbà náà ọlọ́run ọba wa sọ àyà kalẹ̀ tí ń bọ́ òjíṣẹ́ wí kó ṣe lẹ kírun sí la lọ́ba ni kẹ́yìn ọjọ́ kọjọ́ pin látìgbà náà lọ́ọ́ agbọ́dọ̀ kírun sí múnafíkì la mọ́ ọ̀sẹ̀lẹ̀ láì mọ iye ìgbà níta fẹ́ lò ní pé alhassan albasri tóun náà jọ kan nínú àwọn sàbí wọn ní ọ̀rọ̀ tiẹ̀ náà àmọ́ báṣẹ̀rí àmú lọ́pọ̀lọpọ̀ gbà kódà àwọn ọ̀rọ̀ míì ń bẹ tí àwọn èèyàn máa kàkún àdìsí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu alayhi wa sallam ṣùgbọ́n kì í sàdìsí ọ̀rọ̀ alhassan àti kẹ́tọ́jọ́ mọ́bẹ̀ kọjá àwọn èèyàn máa sọ pé nígbà tá a máa ń béèrè kí ni òdiwọ̀n jíjìnà aládùúgbò tàbálábàgbé wọn ni ogójì ogójì ilé níwájú ogójì lẹ́yìn ogójì lọ́tún ogójì ní òsì bá a níbọ̀ lẹ́tí gbọ́ wọn ládìsì ni ọ̀rọ̀ alhassan albasiri ni kì í ṣe hadith irú àwọn ọ̀rọ̀ báyìí tó sọ ọ̀pọ̀ nínú tíra àwọn olùmọ̀ alhassan albasiri ọ̀nà wa ń fún wa níròyìn nípa àwọn sàábí bá gbé irú àwọn tí wọ́n ń ṣe léètọ́ yàtọ̀ sí àkókò tí òun ń bẹ nínú àkókò àwọn tábì ẹ̀wọ̀ àkókò yìí sí ìsìn tá a wà yìí bí nítorí tí ń bẹ láàrin wọn kì í sọ̀rọ̀ one thousand three hundred years alhassan albasari lọ́wọ́ ń bá àwọn èèyàn àkókò rẹ̀ ń bá wọn wípé lakọ́dà ahitul muslimin ó ní àwọn tẹ̀mí wá bá ní àwọn mùsùlùmí àwọn ti kọjá lọ sọ́dọ̀ ọlọ́run mo bá wọn nínú ìṣesí kan nítorí pé ìṣesí ti wà lónìí ó ti yẹ nítorí pé wà iná rọ́júlẹ̀ mínúhùn láyọ̀sibẹ̀ fàyàkùn ní gbogbo ìgbà tí ilẹ̀ bá mọ́ àwọn èèyàn nínú wọn wọn a máa dìde láwọn ẹni tí wọ́n máa ṣèrántí tí wọ́n máa gbóhùn wọn sókè tí wọ́n máa ṣèṣì tí fáwọn èèyàn wọ́n máa falàákà wọn kí ni tí wọ́n máa wí fún wọn pé yá àhlíyà ẹ̀yin ara mi yá àhlíyà ẹ̀yin èèyàn mi yẹtìmakum yẹtìmakum àwọn ọmọ òrukàn tó ń bẹ láàrin yín ọdọwọ yín ẹ má jẹ wọn ráre àwọn ọmọ òrukàn tó ń bẹ láàrin yín ẹ tọ́jú wọn ẹ ṣe dáadáa sí wọn àwọn ọmọ òrukàn tó ń bẹ láàrin yín ẹ má gbàgbé wọ̀ tí wọ́n ní lórí yín ó ní tí wọ́n máa rárá wọn létí nù ebi pé inú àdìsí tí wọ́n kà fún wa a rí nínú wọn láwọn tó yẹ pé nígbà wọn bá fẹ́ jẹun wọ́n wọ ọmọ òru kankan wọ́n jọ jókòó jẹun Ari a nínú wọn lẹ́ni tó jẹ́ pé ilé tí ń gbé kò ní sàfẹ́kù ọmọ òru kan torí irú oore tí ń bẹ́ńbẹ́ lórí bẹ́ẹ̀ náà wọ́n a sì tún máa rárá wọn létí lóòrèkóòrè pé yẹtí ìmọ̀kùn yẹtí ìmọ̀kùn ṣé bá a ṣe rí lónìí nù ìgbà tí ń sọ kò tí ì bàjẹ́ tó bí à ń ṣe ń ṣùgbọ́n ilé kálukú ilé ọmọ òrukàn ni gbogbo wọn ní wọ́mọ òrukàn tí ó fi sílé ṣùgbọ́n lónìí ó débi pé tó ń ti bá a ṣe pọ̀ ilé àwọn ọmọ òrukàn tó ń kọ́ sọ́tọ̀ mélòó la mójútó nínú rẹ̀ ètò ọjà ti mùsùlùmí gan ni àwọn ọmọ òrukàn sì ń bẹ táwọn ò sí lúrú léyìn tí wọ́n ń ráre láàrin wa táàrin ṣùgbọ́n ìsẹ̀mí tí wọn ò rí bẹ́ẹ̀ kọ́dẹ̀ ẹlòmíì ẹn tọ́jọ́ mọ òrukàn yìí nínú ipò tó wà kọ̀yẹ́ kọjọ́ mọ òrukàn torí pé ẹlòmíì ọmọ àbúrò rẹ̀ lọ́sàláìsí yóò sì fi àwọn ọmọ rẹ̀ lẹ́nu ẹjọ́ orúkọ àwọn ọmọ òrukàn táwọn èèyàn máa káànú wọn kí ni ipò rẹ sí wọn ìwọ ní bàbá kọ̀yẹ́ kí wọ́n jọ́ mọ mọ́ nírú àpò nírú ìṣesí tí wọ́n wà báyìí ṣùgbọ́n yóò fi wọ́n lẹ̀ wọ́n rárí ó kéré nínú àwọn tá à ń pè lọ́mọ òrukàn tí wọn ò nírú àwọn ọmọ ìyá báyìí lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n wọn ò ní mú wọn sọdọ. kódà kọ́ ọmọ lágbára ìwọ̀nba ń tọ́lọ̀ wọn bá fún ọ ẹjọ́ mánéèjì wọn á ara wọn lóòrèkóòrè yẹ tí ìmọ̀kùnmí yẹ tí ìmọ̀kùnmí ọmọ yín ọmọ yín ẹ mójútó wọn yá wọn tún sọ pé mi enye èèyàn mi miskinakum miskinakum aláìní tó ń bẹ láàrin yín ẹ má gbàgbé rẹ̀ o aláìní tó ń bẹ láàrin yín ẹ ṣe dáadáa sí ẹ tọ́jú rẹ̀ ẹ gbọ́ bùkátà rẹ̀ débi wípé ní àkókò umar bin abdulaziz wọ́n ní wọ́n dé àyè kan tẹ̀yìn ọ yọ zaka àti yọ zaka yìí kọ́ ló nira ṣùgbọ́n ta ni ó gba zaka lọ́wọ́ mi. yọọ mọ wẹni tí ó gba zaka yìí kò ní rí ẹni tó ń ran kẹsí pé alágbájá aláìní ni yóò ní bùkà nígbà tó bá dọ́dọ̀ rẹ̀ yóò ní ah, gbogbo tí mò ń fẹ́ wọn ti fi tẹ́ mi lọ́rùn ní ní bùkátà sí zaka mi ó di pé àkókò kan ń bẹ tí ò tiẹ̀ sí ti ń jẹ́ miskin torí pé wọ́n tọ́jú wọn wọn tún máa pè àkíyèsí ara wọn pé yá àhìlíyà yá àhìlíyà jáàrọ̀kùn jáàrọ̀kùn ẹ̀yin ara mi ẹ̀yin ẹ̀yin mi alábàgbé yín aládùúgbò yín ẹ má gbàgbé wọ wọn ẹ ṣe dáadáa sí wọn eléyìí ó fún wọn ní fọkànbalẹ̀ wọ́n ń gbé nínú fàyàbalẹ̀ torí pé wọ́n ń ṣe dáadáa síra wọn àwọn tó ṣe é ṣe kọ́ máa dà lúrú bóyá ọmọ òrukàn tí ọ̀rẹ́ kọ ni wọ́n mú sọ́dọ̀ wọn kọ lẹ́kọ̀ọ́ kò ní í dàgbà kọ́ máa fàjẹ̀gbọ̀n àwọn tí ó jẹ́ aláìní wọn ò febi pa wọ́n wọn ò sí nínú wàhálà dépò pé wọ́n nu àti dánìkan lọ́nà wọ́n máa ronú àti jí nǹkan oníǹkan wọ́n máa ronú àti wùwà àbàjẹ́ àwọn aláwọ̀ fúnra wọn lẹ́tọ̀ọ́ ara wọn ẹnìkan ò ní máa rẹ́ nìkan kọ́ máa bínú rẹ̀ ẹnìkan ò rí máa rẹ́ nìkan kọ́ máa gbèrò aburú sí i bẹ́ẹ̀ ni wọ́n gbé nínú fọkànbalẹ̀ lọ́wọ́ à ń sọ fún wọn pé wọ́n ó sẹ́rẹ́ àbí ìyáàrìkùn ṣùgbọ́n ó ṣe mí láàánú pé àwọn ẹni rẹ báyìí láwọn tẹ́mi dé bá nínú àwọn sàábí ọlọ́run ọba ti yára mú wọn sọ́dọ̀ gbogbo wọn ti lọ tán wà á ń tún kulẹ̀ yóò mi ń tẹrù bùlù ẹ̀yin tẹ̀ ń wá ń bẹ lónìí ìsẹ̀mí yín ní gbogbo ògbà níṣe ní ń burú sí i kọ̀dà bíi tiwọn ní gbogbo ògbà àwọn tí wọ́n ń ṣe ní dáadáa níṣe ní ti yín ń dínkù sí bí ń ṣe ń dínkù nù láti àkókò yẹn wá wo bá a ṣe wà lónìí mẹ́tara ẹni nìkan lọ́wọ́ akuntọ́ ń bẹ láwùjọ wa lónìí ni wasami'tuhu yakul ni mo tún gbọ́ ti alhassan albasri tó ń sọ pé wa idha shi'ta ra'aytahu fasiqan yata'ammaqu bi thalathina alifan ila an-nar ni nínú àwọn tó jẹ́ nǹkan ìyàlẹ́nu pé nínú àwùjọ wa lónìí tá à ń pariwo pé àwọn ọmọ òrukàn ń ráre àwọn ebi ń pa wọ́n fún aládùúgbò lẹ́tọ̀ọ́ rẹ̀ ni ó wá ṣe mí láàánú wa náà lónìí á sì rẹni tó jẹ́ pé olówó débi tẹ́yàn lówó dé onírà àìtàwù bíi na alf pé nínú owó tó pọ̀ nígbà náà ó rí tó ní tó tó thirty thousand ní dinar ń bẹ lọ́wọ́ rẹ̀ tiẹ̀ ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ tá a pè ní bilonia lónìí tó ń ti pọ́wọ́ yìí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà kò fi mẹ́ni kankan nínú àwọn tó ní bùkátà sí ò ní ọ wá rí i pé fáàsì kan ọlọ́run ọba bùkún ṣùgbọ́n yóò jẹ́ pò kí ẹ̀dá ọ̀nà tí ó máa ń ná owó yìí sí ọ̀nà tí yọ́ máa gbé lọ sínú náà ni yẹ̀tà àmọ́pù ilẹ̀ náà yọ́ máa tẹ́sẹ̀ rẹ̀ rí sírù náà ó lówó wù ní gbogbo àgbáyé kò síbi tí wọ́n ti ní máa gbórúkọ rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ tí yà ń jẹ kí láǹfààní irú dúkìá tó níyì tí ò fi mọ̀ wọ́n dúkìá tó níyì kàkà kọ́ máa lò sí ọ̀nà ọlọ́run ọba ọ̀nà tí ó máa fàbínú ọlọ́run ọba ni ó tún máa ná sí. Si ó ṣe é ṣe kọ́ yẹ pé àwọn tọ́ọ̀gì ni ọmọ náwó lé lórí káwọn ọmọ dàlúrú gbogbo ẹni tí ó ṣe é ṣe bọ́yá ó fẹ́ gbọ̀nà rẹ̀ ní kún ó lè kú ní tó wọn náwó sínú ṣe é kọ́ yẹ pé àwọn ajá ńláńlá ni ó fi lọ rà sílé wọ́n mọ̀ fún aláìní kankan láǹfààní àti lè wá tọrọ wọn bá ti wọlé ó ti wọlé nù èyí tó yẹ pé àmọ́ àti ẹ̀sìn Islam kọ sí nájà nílé gbogbo orú àwọn ìwà àbàjẹ́ yìí tí ó mú kí ọlọ́run ọba ó bínú sí ni ọmọ fowó yìí sí ẹ wo nígbà náà lọ́run ní hasanul basari lọ ń sọ gbogbo ẹ léè tọ́ yẹ pé ní tá à ń fojú rí lónìí òní máàlẹ̀hù kí ni tó ṣerú eléyìí kọ́ tẹ́lẹ̀hù là ibi dandan ọlọ́run ọba kọ́ máa bá lórí pé kí ni bá a kọ̀lá kọ̀hù mí nà lọ́ọ́ ibi fẹ́mẹ́nì nàás ìntì ń bẹ lọ́dọ̀ ọlọ́run ní ẹ̀san ńlá tọ́lọ́run ọba ọba san ìbọ́jẹ́pọ̀ náwó yìí sí ọ̀nà dáadáa ń ló ti fi feminine as nǹkan kékeré ní nǹkan ilé ayé ó ti fi jàrọ̀ rẹ̀ tí ilé ayé tó fi jàrọ̀ rẹ̀ yọ tán ìyà ní sí ń retí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí náà ẹni tọ́lọ́run ọba fún ní ọ̀nà àti rí àlìjẹ́nà nírọ̀rùn ni wípé wàlẹ́ ẹni tọ́lọ́run ọba bá fún ní dúkìá ó fún ní ọ̀nà àlìjẹ́nà nírọ̀rùn bá a ṣe rí ka nínú àdísì òjíṣẹ́ ọlọ́run sallallahu wa sallam táwọn kan nínú àwọn sàbẹ̀ náà bó òjíṣẹ́ ọlọ́run bá pé zahaba ahlud duthuri bil ujur àwọn tí ọlọ́run ọba fún ní ọ̀rọ̀ nínú wa gbogbo ládàá ni wọ́n ti kó tán lẹ̀ torí pé gbogbo ń tà mọ̀ ní dáadáa à ń sí à ń jọ ń ṣe pẹ̀lú wọn ni à ń jọ ń kírun à ń jọ ń gbàwẹ̀ à ń jọ ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n wọ́n tún láwọn nǹkan táwọn ń ṣe táwọn ò lè ṣe wọ́n á máa yọ sàká wọ́n á máa ṣe sàárà wọn a máa ṣe dáadáa pẹ̀lú dúkìá wọn a lè ṣe gbogbo dáadáa ni wọ́n ti gbé lọ tán ẹ̀ńtọ́ lọ́ngọ́ bá fún lọ́rọ̀ láti ń bẹ́ ńlẹ̀ mọ́ṣáláṣí tó bá kọ́ ọlọ́run bá ṣèlérí pé wọ́n kọ́lé fún nínú ọgbà ìjẹ́nà tó bá tọ́jú àwọn ọmọ òrukàn òjíṣẹ́ ọlọ́run bá láwọn ọjọ́ máa bẹ pẹ̀lú rẹ̀ ní báyìí nínú ọgbà ìjẹ́nà gbogbo àwọn dáadáa tí ó fi dúkìá yìí tí ó fi ṣe ń bẹ léyìí tó pé yóò rí dáadáa gbà lórí rẹ̀ ṣùgbọ́n kò sí nínú ìlàfáà fi nírú ẹni bẹ́ẹ̀ kò sí ń tọ́tọ́ sí ju kí ju kọ́ọ̀tẹ́lẹ̀hùlá gbólóhùn tí a fà lónìí pé kọ́ọ̀tẹ́lẹ̀hùlá kíbi ọlọ́run ọba ọmọ ọba à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́rọ̀ wá lọ́rọ̀ kọ́ wá fi àlùbáríkà sí lọ́rọ̀ tí a nà sí ọ̀nà tó wù ọlọ́run oníwà iṣẹ́ ìtọ́ra ayétahu mọ̀dọ́yàn ẹlòmíì nínú àwọn ẹ̀dá lónìí ó sì rí lẹ́ni tọ́já pé mọ̀dọ́yàn ẹni tí ó ń fi òfin ọlọ́run ọba ara rẹ̀ ni yọ máa ṣe lọ́run ọba lójú méjèèjì kò sí ìtọ́kan ọlọ́run ọba ní ọjọ́ sìn ọba wù yóò ṣe lákòókò tó bá wù ọba tiẹ̀ wù gan kò ní í ṣe ní tí ọmọ wí ni pé ọlọ́run ọba òróró ọlọ́run ọba ọba fẹ́mi ni kò ní í ṣerú tẹ́ ń rí yìí pẹ̀lú mi ni àfa ni ràyítọ́hù mudayyan ọ rí pé ẹni tí ó fi òfin ọlọ́run ọba ráre ni murabbidan fi sabili shaitan dúkìá tọ́lọ́run ọba fún murabit yani munfik yóò máa ná sí ìlànà ṣetán láwa ìrọ̀lẹ́hù min nafsi kọ̀ wá ní ẹni tí ó máa ṣe wáàzí fún un láti ẹ̀mí ara rẹ̀ ó ní pé kò nẹ́mi tí ó máa bá wí àṣetán ó ti sọ di ẹni rẹ̀ tán pátápátá ọkàn rẹ̀ ó ti kó ní ọkàn ẹni tí ó tiẹ̀ máa bára rẹ̀ wípé ah, ní tí wọ́n ń ṣe yìí jẹ́ kọ́mọdáà báyìí báyìí báyìí ni ìbá ṣe kò síyùn mọ́ ó ti dépò ẹni tíṣẹ́ ìtàn tó ti tó ti tó ti parí iṣẹ́ lórí rẹ̀ pátápátá débi pé tíṣẹ́ ìtàn ọba ti ẹ̀sí mọ́ òun fúnra rẹ̀ gan èṣù ni làwa ìrọ̀lẹ́hùn mi nàfṣì kò ní ẹni tí ó ṣe wàázù fún láti inú ọkàn ara rẹ̀ wà láàmìnà nas bẹ́ẹ̀ ni kò sẹ́dá kan tí ó ṣe wàázù fún mọ́ pé kò sún mẹ́rin kankan kò sì gbà káwọn èèyàn ó súnmọ́ òun ẹni tó bá fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run ó ti mú un lọ́tàá ó ti kó ìbẹ̀rù sáwọn èèyàn lọ́kàn débi pé wọn ò lè rí kọ́ máa ṣaburú kún wọn láburú ní í ṣe tí n bá ń ṣe aburú tó bá bí wọn pé kí mò ń ṣe wọn ní dáadáa ni kò sí ń tọ́ da tó ń tó ń ṣe ó ti dépò yín ní irú ẹni bẹ́ẹ̀ ó ti wà ní ipò ẹni tí ọlọ́run ọba tí ó ń ṣẹ́bi lé kí ọlọ́run ọba sọ wá ń bẹ̀ ní rìwáyà yìí tó ti pé rìwáyà tí ó lẹ́ni ṣùgbọ́n ọ̀rọ̀ tí àfa ń sọ nínú rẹ̀ á rí i pé ọ̀rọ̀ ni tí ó ṣe kókó àwùjọ láti di pé wọn ò mójútó àwọn ọmọ òrukàn tó wà láàrin wọn mọ́ wọn ò mójútó àwọn aláìní tó ń bẹ láàrin wọn mọ́ wọn ò máa pawọ́ ara wọn mọ́ ní àwùjọ tí ó burú ni kódà gẹ́gẹ́ bí àwùjọ àwọn sábí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tó lọ́wọ́ bá ní kí á wọ̀ sẹ́yìn àwọn ẹni tí ó ti ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam tó ní wọ́n dà gẹ́gẹ́ bí anojú wọ́n dà gẹ́gẹ́ bí ìràwọ̀ ni tí a mọ tàtàrà wọn rí mọ́lẹ̀ ìsẹ̀mí àwọn sàábì ìnìtọ́ yẹ kẹ́yìn ọkọ́ ọ wà nínú nǹkan kan tí wọ́n jẹ́ nǹkan ìyàlẹ́nu lónìí wípé ẹni tó ń bá ń gbìyànjú láti kọ́rù sẹ̀míyùn àwọn èèyàn tó máa fi ṣe ni pé àwọn àkọ́kọ́ báyìí ti kọjá àkókò àwọn sàbí ni tó bá ń serú eléyìí ní àkókò wa ìyọ́ jẹ ọ pé ààrẹ lómi tí ọmọ gbìyànjú ohun tó bá jọ mọ́ haram pé èmi ò ní báyìí lọ́wọ́ sí ọ̀yà multipurpose ni àyàwó ni owó rìbá èmi ò ní báyìí yàwó rìbá wọ́n sọ fún pé ibi tó kù sínú nǹkan báyìí báyìí ni yóò tún dẹni tí wọ́n mọ̀ fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n mọ̀ bú lórí pé ọ fẹ́ ṣe dáadáa níbi tí àwùjọ wa bàjẹ́ dé lónìí kọ́lọ̀ bó ṣe àtúnṣe gbogbo wa hadithi parí ní báàbù yìí afáàní hadathana musa kọ́lá hadasalam bùnà abi mutiin an asma an asma abni ubaid kọ́lá tó libni sirin indi yatimun kọ́lá isna bihi ma tasna ubi waladik idribuhu ma tadribu waladak nà ntí afáàfin sí báàbù yìí ni pé kéèyàn máa dà gẹ́gẹ́ bí bàbá aláàánú fún ọmọ òrukàn ṣùgbọ́n ṣètùmọ̀ eléyìí ni pé àní bọ́mọ òrukàn wí tọ́ba ṣàṣìṣe káwa ni àní bá wí òní bàbá tá a bá ṣe báyìí yóò tún bàjẹ́ torí náà ṣẹ̀rí àgbà wa láyé àti bá wí gẹ́gẹ́ bá ṣe bá wọn ọmọ wa wí òní tí àfáà mú wá ń bì wọ́n ní wọ́n ń bi ọ̀kan nínú àwọn aṣíwájú rere ibnu sirin léyìí tọ́wọ́n náà jọ́kan nínú àwọn tábì yìí wọ́n wá bá wọ́n ń bi léèrè pé wọ́n ní ẹrú ẹrú kan lọ́ wá bá ẹrú ọlọ́run kan ló ń bi léèrè pé indi yatim ó ní mo ní ọmọ òrukàn tó ń bẹ́ pẹ̀lú mi kí làwọn tó yẹ kí n ṣe fún un ǹjẹ́ tó bá ṣẹ̀ mo lè báwí ìbáwí yìí lè débi pé mo lè nà bí ní àfa yìí ní isna abihi ma tasna obi waladi gbogbo ntọ́ n bá ń se fún àwọn ọmọ rẹ máa se fún léètọ́ bá jẹ́ ti dáadáa máa se fún táwọn ọmọ rẹ bá sẹ̀tọ́ bá wọn wí máa bóun náà wí gẹ́gẹ́ bí àwọn ọmọ rẹ abdulrahim baba aláàánú kò túmọ̀ sí pé òní bá wọn ọmọ wí òbí tọ́lọ́mọ tí ń bọ́ ọmọ wí kò túmọ̀ sí pé kọ̀ láàánú lójú torí tiẹ̀ náà lọ́jọ́ ọmọ bá wí torí pé tí wọ́n bá bá wí yọ fàkọ́bá fún ọ àwọn èèyàn sì bọ́ bá wí níta ni gbogbo ń tọ́ ń bá ń se fáwọn ọmọ rẹ ni ọmọ se fún kọ́dà ìdòrìbùhù máa tọ́ dòrìbù wà ládàá ìntọ́mọ rẹ ó se tọ́ nà lé lórí tóun náà bá se nà kó lè mọ́ láì dá eléyìí ẹni tọ́já pé ó fún ọmọ òrukàn lẹ́tọ̀ọ́ rẹ̀ nígbà tó bá se dáadáa ó jẹ́ ọmọ pé dáadáa ni ìgbà tó bá se àìdá ó gba ìdá ló se torí kí o lè bá a tún sí eléyìí oní <clears throat> tí àfàmú wá níparí ní abẹ báàbù yìí ní tí mo rò pé inṣàlá òtàálá ibi ni a ó ti dúró èyí tí awí tó ṣe déédé kí ọlọ́ọ̀bá kí ojú ó ṣe wá láǹfààní èyí tí ó kù díẹ̀ káàtó kọ́lọ́ọ̀bá kí ó ṣe àmójúkò fún mi kó ṣe àmójúkò fún gbogbo wa wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh